bákan náà babaláwo kò sí nǹkan tí ò lè fi ṣe oògùn kò sí pé kìíní jẹ́ haramu ní ọ̀dọ̀ babaláwo kò sí kìíní kan tó jẹ́ haramu lọ́dọ̀ babaláwo tó bá jẹ mọ́ kó lo eegun òkú yóò lò tó bá jẹ mọ́ kó lo ọtí yóò lò tó bá jẹ mọ́ kó lo òkú gbete yóò lò now kí wá ní sí ọ́njálàbí ṣé ń jálàbí náà nìyẹn àwọn afọ́n jálàbí tí ó bá dá ọ̀pẹ tí ó ní ọ̀pẹ̀lẹ̀ mo ti ní alternative to babaláwo ni jálàbí ok afọ́n jálàbí kò ní lọ̀pẹ̀lẹ̀ kò ní lọ ẹ́ndì ogún ṣùgbọ́n yóò ṣe kí ni wọ́n ti ń lò ní ìsìn ẹ̀hẹ́n so wọ́n sọ pé wọ́n ti ń lò ní ìsìn ok so ó ń jálàbí nípìlẹ̀ yèèpẹ̀ ni ẹ máa ń wò ó máa ń wo yèèpẹ̀ wọ́n máa wo tẹ̀sùnbá wọ́n máa wo tán ganran wọ́n máa wo ìràwọ̀ so tí àfọ́njálàbí tí ò bá ní ẹ̀ndì ogún tí ò ní ọ̀pẹ̀lẹ̀ ó ti ní nǹkan míì tó ń si sí ọ̀pẹ̀lẹ̀ òun náà sì ní kíni yèèpẹ̀ yóò tẹ yèèpẹ̀ yóò wo tẹ̀sùbá yóò wo tán ganran yóò wo ìràwọ̀ awòràwọ̀ ní ẹ máa jẹ́ so ọ̀kan nù babaláwo ìmá so ògùn kọ́ inú ilé yóò so ògùn kọ́ inú ilé yóò rí ògùn mọ́lẹ̀ yóò ní ìfúnpá yóò ní báǹtẹ́ ògùn yóò ní gbérí tọ́bájọ́dẹ yóò ní gbérí tí ó gberi ní gbérí ọdẹ okay àfóúnjẹ́làbí Ingwe wé tíà ó ń di tíà tóun náà tí ó so tíà tí ó wé ó lè wé ní òwú funfun òwú dúdú tí ó fi kọ́ ọ̀nà tàbí tí ó rí ìmọ́lẹ̀ tàbí tí ó mọ̀ jù àpò só ti yé so tí ó ń dálàbí tí ọba sóògùn rọ̀ ó so tí àrọ̀ tó ní gálàbí tí ọba rí ògùn mọ́lẹ̀ ó rí tí àmọ́lẹ̀ alternative to iṣẹ́ babaláwo níṣẹ́ gálàbí ṣe tún wá rí ti tààfà níbi àsorọ̀ ó wá burú ju ti babaláwo lọ ó burú ju ti babaláwo lọ ordinarily téèyàn so oògùn rọ̀ síbì kan tó ń retí pé yóò so òun tàbí yóò mú àrísìkì wá bọ́ òun bí awọ́rò òkè Islam gbé sí abẹ́ ẹbọ kékeré ó dìgbà tí oògùn yẹn bá tó jẹ bíbọ nǹkan kan lẹ́yìn Ọlọ́run tàbí pípe àwọn ẹ̀mí àìrí kan sí ogun náà ìgbà yẹn ní oògùn àṣòro yẹn tó di tó di ẹbọ ńlá ní ti àáfà tó so àṣòro dàírẹ́tì ni àṣòro oúnjálàbí jẹ́ ẹbọ ńlá lọ́nà wo tó ń jálàbí bá fẹ́ di tíà tó bá fẹ́ di tíà kí ni èròjà nǹkan tí wọ́n fi máa di tíà yóò lo bí tákàndá tàbá wọ yóò lo okùn bí funfun tàbí dúdú yóò sì lọ nǹkan lúbúlúbú tí ń pè ní gàrí tíà ṣe wá rí n tó hàn gangan gangan yẹn ah ẹbọ ńlá ni ẹbọ ńlá ni nítorí pé àfóúnjálàbí tó bá lóun hàn kẹkẹkẹ láti inú kùránì yóò sọ kíní yẹn di ẹbọ ni lọ́nà wo ohun tí oúnjálàbí ó hàn ní hàntù sínú wàlá tàbí sínú tákàndá wọ́n máa fi orúkọ irun mọ́lẹ̀ sí i àwọn irúmọlẹ̀ wọ́n máa ń forúkọ wọn sí àwọn àṣàyàtíìn wọ́n máa ń fi orúkọ wọn sí kódà bó ń jálàbí yan kù sí yù yóò láàtì mí tébù yóò la tébù ọmọ ọmọ draw tébù sí that tébù yẹn tó hàn sí yẹn ìpè nǹkan mí lẹ́yìn ọlọ́run ìpè nǹkan míì ní ẹ̀yìn àlọ́hùn ni so dàírẹ́tì ni ó ń dálàbí ń ṣẹbọ pẹ̀lú tí àdìdì léè tó gá sí sí babaláwo gan pé ó so oògùn rọ̀ ó lè má tí ìkó sínú ẹbọ ńlá but oníjálàbí òun ti kó sínú ẹbọ ńlá ń tiẹ̀ nítorí wípé oníjálàbí tó bá hàn tú yóò la átìmí yóò sì kọ orúkọ bí orúkọ àwọn màláíkà bí orúkọ àwọn ànábì ọ̀dọ̀ wọn lẹ́tì máa gbọ́ orúkọ orúkọ orúkọ àwọn ìràwọ̀ orúkọ àṣíábùlì káàfì orúkọ àṣíábùlì káàfì yọ́ hàn embassy ti pé ẹ̀dá lẹ́yìn àlọ́ọ̀ na ń pè ní ẹlẹ́bọ ńlá sò ló fi jásí wípé àsọ̀rọ̀ àfọ́ oúnjálàbí ó burú ju ti àsọ̀rọ̀ ti babaláwo lọ nígbà míì babaláwo náà òun náà lè ṣe àsọ̀rọ̀ tí ó wọ ipò ẹbọ ńlá dàírẹ́tì o bí àpẹẹrẹ àsọ̀rọ̀ tó bá ní gbólóhùn nínú pé tí ó pe àwọn ayé tí ó pe àwọn òṣòròǹgà tí ó pe àwọn àjẹ́ tí ó pe àwọn ẹ̀mẹ̀rẹ̀ àwọn irúnmọlẹ̀ tí ó pè sí àsọ̀rọ̀ yẹn ẹbọ ńlá so òun náà ni àwọn àfáà wá ń ṣe àwọn lè mọ́sẹ̀sẹ̀ pè lẹ́nu wọ́n ti hàn ó ní wọ́n hàn ní hàn tù orúkọ àwọn yẹn ìwọ tí àti àfáà dì fún ọ bó ṣe ń gbọ́ mi tí àti àfáà dì fún ọ wọ́n lọ jáwò lọ́rẹ̀ jáwò ó rí pé ọ bá sì mí nínú ẹ̀ wàá rí pé wàá bá àwọn orúkọ kan tí kìí ṣe ó kọ àlọ́ ò níbẹ̀ kódà níbi tó ta fún àwọn àfóńgálàbí dé tó ta fún wọn dé figure ordinary figure wọ́n ń pè lẹ́yìn ọlọ́run so tẹ́ńbà láásì mi wọ́n kọ one wọ́n kọ two wọ́n kọ three wọ́n kọ four wọ́n kọ five wọ́n kọ six seven eight nine wọ́n kọ sínú áàsì mi yẹn ìwọ já ń síbẹ̀ lọ́wọ́ rẹ wò tó bá dàbí bii so àwọn jálàbí àwọn jálàbí yìí asọ́rọ̀ tí wọ́n tí àti wọ́n máa dì ẹ̀bọ ńlá pọ́nbélé ni ẹ̀bọ ńlá pọ́nbélé ni ìyẹn báyẹn babaláwo à ń kọ́ pí àbabaláwo àtọ́njálàbí ni o ohun tó sọ àfá ibi àfẹ́ ẹlẹ́bọ là ń sọ yìí o ẹ̀yin tí àfá ibá jẹ́ àfẹ́ ẹlẹ́bọ pé kò sí yàtọ̀ láàrin oúnjẹ́làbí àti babaláwo ẹtúwò aspect pé ẹtúwò aspect míì lọ́dọ̀ babaláwo kò sí haramu babaláwo kò sí nǹkan tí ò lè fi ṣoògùn bọ́jẹ mẹ́lẹ́dẹ̀ déédé ni bọ́jẹ májá déédé ni bọ́jẹ mọ́kùnbété déédé ni bọ́jẹ mọ́ ẹran ara ènìyàn tẹ́ bá dé sọ alágbo ohun tí wọ́n máa ń pè ní ẹran mọ́nu ẹran mọ́nu àwọn alágbó máa tà á wọ́n máa tà á fún wọn òkè àwọn ẹranko tó ti kú gífà bí ọ̀bọ bí ìnàkí gbogbo ẹ̀ ni àfẹ́ gbogbo ẹ̀ ni babaláwo máa ń lò ọtí sinapu èròjà ni ní ọ̀dọ̀ babaláwo oúnjẹ àlàbí ńkọ́ e bá jà fún jálàbí gbogbo haramu ni ó mọ lò gbogbo haramu ni ó mọ lò lásìkò tá a wà yìí bí wọ́n ṣe ń ká orí gbígbẹ orí tútù ni wọn ń ká mọ́ ọ̀dọ̀ àwọn àfó ẹ ìtàsírí ò tí kò sí tí lo ẹran ara kò sí oún jálàbí náà tí kìí lò torí pé àwọn iṣẹ́ kan bẹnu iṣẹ́ jálàbí tó jẹ mọ́ kíyàn lo eegun tó jẹ mọ́ kíyàn lo ẹran ara so kò sí oún jálàbí tí kìí lo òkú ló fi já sí wípé tókù yín bá kú ẹ má jẹ́ kí oún jálàbí wá bá yín lo òkú yín tó ń jálàbí bá bá yín lo òkú yín ṣé ẹ rí omi tó fi wé òkú yín yóò ti mú ìgò kékeré lọ́wọ́ tẹ̀yìn ò ní mọ̀ ìgò kékeré yóò ti mú lọ́wọ́ bọ́tù kékeré yóò ti mú lọ́wọ́ nínú omi tó fi wòkú yẹn ó ń jálàbí ó lò ó mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ wọ́n dáadáa ọ̀dọ̀ wọn ni mo kọ́kọ́ ti kíw mo mọ̀ wọ́n dáadáa tẹ́ ẹ bá ní kó ń jálàbí wá báyìí kó wá báyìí wẹ òkú ẹ ti dáràn omi òkú omi tẹ́ fi wẹ òkú yín yóò sì mú ìgò kékeré lọ́wọ́ tí ó rọ́ sí ẹ̀yìn sẹ́mọ̀ pé tó bá ti fẹ́ òkú wọ́n máa ń sílẹ̀kùn mọ́ wọn ni òun àtẹni tó bá fẹ́ wẹ̀ náà ni ó wà ń bẹ̀ yóò sọ fún sí fún ni iṣẹ́ kan ni ẹnìkan ló níṣẹ́ àwọn nídìí omi tẹ́ fi wí òkú sẹ́ẹ̀sìmọ̀ kómi tẹ́ fi wí òkú kò síbi tí yẹn ti lè rí tọ́jú ojú dá àfi ibi tí wọ́n ti wí òkú náà babaláwo náà máa lo omi tẹ́ fi wí òkú babaláwo a máa lo omi tẹ́ fi wí òkú so níbi kéèyàn lo haramu kó fi ṣe oògùn babaláwo àtàfóúnjálàbí àmọ̀ dánú àwọn méjèèjì àmọ́ ọ̀gá wọ́n ń ta ọ̀mí ní wọ́n ń ta ọ̀mí ní ìyẹn báyẹn níbi kéèyàn gbẹ́bọ tó jẹ́ ojúlówó ìlànà ìṣègùn lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ kíyàn gbé ẹbọ ẹbọ gbígbé ètùtù ṣíṣe ṣe é mọ̀ káwọn gálàdì àwọn gálàdì wọ́n ti gbà mọ́ àwọn babaláwo lọ́wọ́ wọ́n ti gbà mọ́ àwọn babaláwo lọ́wọ́ àwọn àfọ́ ń jálàbí wọ́n ń gbé ẹbọ àwọn ọdẹ wọ́n lè jẹ́rìí mi lórí tí mò ń sọ yìí àwọn ọdẹ tí wọ́n ń ṣọ́ àdúgbò wọ́n lè jẹ́rìí mi lórí tí mo sọ yìí àwọn ni a máa ká àwọn àfọ oúnjẹ àlàbí tí wọ́n lọ gbẹ́bọ wọ́n mọ́ wà mọ́ ṣe prógámù lọ́wọ́ ọkẹ̀ tó bá ti dé mọ́sùkì kó bèèrè mi àwọn àfọ́ ń jálàbíṣẹ́ wọ́n ti gba ẹbọ gbígbé wọ́n ti gbà á mọ́ àwọn babaláwo lọ́wọ́ àwọn afọ́ngálàbí wọ́n ń gbé ẹbọ tààrà wọ́n ń gbé ẹbọ tààrà wọ́n ń gbé ẹbọ bákan náà àwọn babaláwo wọn ò lè mọ́ ní òòṣà ní kọ́nà àánú ilé bí ọ̀sàn bí èṣù tí wọ́n mọ̀ tako sí kò só ń jálàbí tí ò lésù ti ń takó sínú ilé kò sí oníjálàbí tí ò ní èṣù kékeré kan tí máa ta epo sí nínú ilé kọ́nà kan ni ó gbé sí wàláhí súnmọ̀bẹ̀láì mo wọnú yàrá ẹnìkan yàrá ẹnìkan tó kẹ́kọ̀ọ́ jáde ní Saudi Arabia tó já sí wípé ṣẹ̀ríà ló lọ ṣe wàláhì tó mọ́ ọkàn ni ń wọlé ó ti gbàgbé pé inú yàrá iléeṣẹ́ lòun náà ká sí pé kí n wọ̀ mo wọ bẹ̀tàn báyìí mo rí mo fojú mi báyìí tí n tún sọ fọ́lọ́run lọ́jọ́ àlè kìyàmà mo fi ojú mi báyìí ní orígun yàrá tí èèyàn bá ti wọlé báyìí orígun yàrá báyìí òun ló ta aṣọ funfun sí tó gbé òṣà yẹn sẹ́yìn aṣọ funfun wàláhì súnmọ́bìláì ẹni sì jáde ní jami'a islamiyya pé èèyàn ṣáájú èèyàn mọ kéwú aṣáájú ni irú wọn jẹ fún wa nínú kéwú wọ́n sì láǹfààní àti lọ kẹ́kọ̀ọ́ ní jamia islamiyya lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n jẹ ọ̀kan nínú àwọn olùkọ́ ní ilé kéwú ní ilé kéwú <laughs> ah, kéwú. ìnídàkọ rẹ̀. ǹjẹ́ ẹ máa ń tí ó fà á tẹ́nì ìfìdí ẹni tó lóòsànú lé ó ń ṣiṣẹ́ jálàbí ni ọmọ dáyàn lóhùn ọmọ dáyàn lóhùn ọmọ dáyàn lóhùn ni so kí ló tún babaláwo lóòṣà oúnjẹ́làbí lóòṣà babaláwo ń di ògùn oúnjẹ́làbí náà ń di ògùn babaláwo yẹ nǹkan wò oúnjẹ́làbí náà yẹ nǹkan wò babaláwo ó ń gbẹ́bọ oúnjẹ́làbí náà ń gbẹ́bọ kí ló tún kù náà babaláwo ń dáyàn lóhùn oúnjẹ́làbí náà ń dáyàn lóhùn kí ló kù no difference kò sí yàtọ̀ so ló fi já sí wípé irú àáfọ́ oúnjálàbí bẹ́ẹ̀ a mọ̀ pé ní àáfẹ́ ẹlẹ́bọ àáfẹ́ ẹlẹ́bọ lámọ̀ pé ẹjẹ́ fi yẹn mọ́ báwọn àwọn tó tún wá wà nípò àáfẹ́ ẹlẹ́bọ láàrin wa ló ń tìjàníyà àtòníkọ̀dùríyà onítìjàníyà ya. gbogbo àwọn tí wọ́n jẹ́ àfáà ní ojú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà ní ojú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n wàláhì àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n sámsám àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n sámsám nínú ẹ̀rí tó fi mọ̀ bẹ́ẹ̀ rí tí ògbóǹtarìgì kan bá kú nínú òǹtìjà níyà tàbí oníkọ̀dìríyà kí ni wọ́n sọ sàárè rẹ̀ di di wọ́n sọ sàárè rẹ̀ di ojúbọ wọ́n sọ sàárè rẹ̀ wọ́n sọ di kí ni ojúbọ confam mo sọ fún ọyẹn o àbọ́fẹ́ kí tó máa dákọ ni. ṣéwù adébólú ṣéwù ọ̀sọ́ sàárẹ̀ ẹ̀dọ́ yojúbọ ṣéwù súlẹ̀ ní nẹ́sánà ṣéwù ọ̀sọ́ dojúbọ ṣéwù jamiu ní yemẹtu ṣéwù ọ̀sọ́ sàárẹ̀ ẹ̀dọ́júbọ bàbá nìyá àsìnkáúlà ń kọ́ kílẹ̀ ń wá lọ bẹ̀ kílẹ̀ ń wá lọ bẹ̀ ẹ́ sàárẹ̀ ṣèkọ̀ ádámọ̀ ní mọ́ríkàsì ń kọ́ ẹ ìtàn tí mùdírù sọ fún wa wípé àwọn pe kan wá pé wọ́n wá sí markaz wọ́n wá rí àwọn èèyàn nídìí sàárè bàbá ìyẹn ń kọ́ kò sí àfáàgbà lójú ọ̀nà tìjàníyà tàbí tí wọn kì í sọ di òòṣà tí wọ́n máa bọ ojú orí rẹ̀ tí wọ́n máa bọ ojú orí rẹ̀ ẹnu iṣẹ́ òmùdírù náà mo ti gbọ́ wípé àwọn lárúbáwá kan a rí inú fídíò lórí social media náà ni táwọn lárúbáwá kan pé wọ́n wá sí marikasi tí wọ́n sì wá sí marikasi tí wọ́n ń rìn káàkiri ní rí àwọn èèyàn kan ó dàbí ẹni pé mùdírù marikasi pé wọ́n ní àwọn oníkọ̀dùríyà yes ó dà pé àwọn oníkọ̀díríà ni wọ́n pè wọ́n ok so pé lábára ẹ̀ wá ń sọ fún wọn wípé kí wọ́n lé wọn kó bí sàárè mùdírù wá ń sọ wípé òun ò lé lé wọn kúrò ń bẹ́ẹ̀ ọwọ́ social media ẹ̀yin gangan lẹ́sọ́ mi ò dẹ̀ mọ́ríkàsì yín rí mi ò mọ́ bí tẹ́ gbé sàárè bàbá sí ṣùgbọ́n tí mò ń sọ ni wípé tẹ́ ẹ bá ń wá àfẹ́ ẹlẹ́bọ ẹ wá lọ sínú tìjàní àti kọ̀dùríyà torí pé ìlànà wọn ni ìlànà káàfá àgbò òkú nínú wọn kí wọ́n sì dẹkoréètì sàárè rẹ̀ kí wọ́n sì lọ máa jọ́sìn bẹ̀ kí wọ́n máa kẹ́sú yòókù lẹ́yìn Allah kí wá làwọn ẹlẹ́bọ ń ṣe àwọn ẹlẹ́bọ náà ń ké sí Ògún tó ti kú wọ́n ń ké sí Ṣàngó tó ti kú wọ́n ń ké sí Ọya tó ti kú ẹ̀yin ó sì gbà níyà náà ẹ̀yin náà ń ké sí àwọn ṣéwù yín tó ti kú kílẹ̀ wá lọ káúlà kílẹ̀ lọ sí káúlà bí ọ̀bá gá sí wípé ẹ̀ ń lọ bọ sàárè ṣéwù nìyàsì kílẹ̀ wá lọ ọbẹ̀ kílẹ̀ wá lọ ọbẹ̀ ẹ́ mo sì tún gbọ́ lẹ́nu mùdírù tí ń sọ wípé bàbá tún lọ pé bàbá lọ síbi sàárè ẹ ṣé o ti dání mo gbọ́ nu fídíò wọn kan pé bàbá àwọn lọ síbi sàárè ṣé o ti dání nígbà tí wọ́n fẹ́ kọ tírà Islam in Nigeria whatever mi ò rántí tí àtúndẹ̀ fẹ́ kọ tí àti wọ́n sọ pé wọ́n gbé fún Saudi tí Saudi sọ pé kí wọ́n lọ yọ ọ̀rọ̀ àwọn onísúfí kúrò ń bẹ̀ tí Saudi ò tẹ́wọ́gbà wọ́n wá ní bàbá wa lọ síbi ojú orí Shehu Amada Tijani kò parí bí kò parí bí ni mo fi sọ fún wa wípé bí bá ti jẹ́ àfáàgbà nínú ó ń níyà nínú ó ń yà ẹ má lẹ́bọ káàkiri mọ́ àwọn gan la àwọn gan ni àfẹ́ lẹ́bọ ojú ọ̀nà tọ̀ríkọ̀ ní àti kọ̀dìríyà ó dúró fún kí wọ́n bọ ṣéwu wọ́n máa pò yí àwọn sàárè ni tí ṣéwò bá sì tí ìkú ọkẹ̀ ẹ ṣe o alìsílámù fi nàìjíríà oníṣẹ́ àti wọ́n ní ṣékù fẹ́ kọ nígbà yẹn tí saudi òtẹ́wọ́ gbà tí wọ́n á mórí lébi sàárè wọ́n ní mórí lébi sàárè wọ́n ní wọ́n mórí lé mọ́sáṣí ànábì pé wọ́n lọ bẹ́ẹ̀ lọ́nu mọ́sáṣí ànábì tàbí wọ́n ní wọ́n mórí lé mọ́sáṣí ìkàbà tí wọ́n lọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ń bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní wọ́n mọ́ ilé di sàárè wọ́n sì ní kò sẹ́ni tó lè bàbá tó ọmọ àbẹ́ẹ̀rí báwọn kí láàfi sọ pé wọn ò ṣe bẹ́ẹ̀ kí láàfi sọ pé wọn ò ṣe bẹ́ẹ̀ náà ẹni tó rí wọn délédélé náà ló sọ so àwọn àwọn ń sún fíwọ̀n yìí eléyìí tá àfáà rẹ̀ ò bá tí ì kù yóò gbé fọ́tò fọ́tò bàbá níyàs fọ́tò bàbá abẹ́lẹ̀ tìjáni fọ́tò àbíkọ́dì jèlání àtàwọn kànrìnkànrìn míì nínú wọn wọ́n lẹ̀ mọ́ ara ògiri inú ilé wọn wọ́n tún ṣe kéékèèké wọ́n fi kọ́rùn wọ́n fi kọ́rùn bí kìrìsìtẹ́nì ṣe máa ń fi àgbélébù àgbélébù jésù àgbélébù rọ jésù tó náà máa gbé kọ́rùn làwọn súfí náà ṣe kí ni ni wọ́n ń gbé fọ́tò àwọn bàbá wọ́n ń gbé kọ́rùn ṣe àrántí gbẹ́ tí mo sọ pé mo pàdé ẹnìkan tó gbé fọ́tò bàbá ládọ̀sẹ̀ tó gbé kọ́rùn tó yẹ pé èmi ni mo ṣe yọkù ní ọrùn rẹ̀ sáti ẹ̀rí yọ gan ni mi ò rí parí yọ gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ ó ní ó ní kìnnìyẹn ó ní jọ wà bẹ́ẹ̀ <laughs> wọn lẹ́gbẹ̀ẹ́ tó ń fi mínú ó ní jẹ́ wà bẹ́ẹ̀ so mo ń sọ kátígórì àwọn àfẹ́ ẹlẹ́bọ ni o kátígórì 1 mùnáfíkì àdínì kátígórì 2 oúnjálàbì kátígórì 3 ni àwọn súfí àwọn àfẹ́ súfí ẹlẹ́bọ ni wọ́n àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n so category 4 category 4 nínú àwọn àfẹ́ ẹlẹ́bọ nílẹ̀ wa o ni àfáà tó bá sọ pé òun tòun o òun èso ń sún náà tóun èso ń sún náà hmm. àfáà tó bá lóun èso ní sún náà tó ní alùlè bídíà lòun tó ní òun tòun o alùlìbídíà lòun ó súnmọ́ kó jẹ́ ẹlẹ́bọ ó súnmọ́ kó jẹ́ ẹlẹ́bọ ìdí ni pé àwọn kan wọ́n lérò pé tí èèyàn bá ti ń pèrè lálùsùn náà wípé ó ti ń fọrẹ ẹ̀ mọ́ póun lòun mọ̀ ṣe jù nítawọ̀n rí sí kéèyàn pèrè lálùsùn náà nìyẹn wọ́n wá fẹ́ sọ́ra fún self recommendation self appraisal wọ́n fẹ́ sọ́ra fún un pé à ah, ọlọ́run ní ká mọ̀ ká mọ̀ sọ pé a mọ̀ òun ló mẹ́ni tó mọ̀ mo gbà kí mo gbà tó pẹ̀lú kí n mọ jẹ́ mùsùlùmí irú àwọn yẹn ti wọn wọ́n mọ̀ wọn ara wọn ṣùgbọ́n àwọn kan bẹ tó ga sí wípé wọn kì í ṣe ó súnà wọ́n gbà pé ó bídíà làwọn wọ́n sì ń gbógun ti súnà ìgbógun ti súnà wọn ń túmọ̀ sí wípé wọ́n yọ ẹbọ ṣe torí tó bá máa yọ ẹbọ ṣe wọn ò ní pe nǹkan kan ní súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam kó gbógun tì so ìwọ tó bá ti pèrè ní àáfà onísúnà tó gbà pé ó ń bídíà ní ọ́ oṣù súnmọ́ kó o máa tẹ́bọ torí pé nínú súnà ló ti máa kọ́ wípé eléyìí haramu ni eléyìí haramu ni anẹ́bìkọ́ anẹ́bìkọ́ anẹ́bìkọ́ ìfọ̀síwẹ́wẹ́ ntọ́lọ̀ ń kọ̀ nínú kùránì inú súnà ló wà ìfọ̀síwẹ́wẹ́ ntọ́lọ̀ ń ṣe ní haramu nínú kùránì inú súnà ló wà ọwá lè so súnà ogbogbo ti súnà ànẹ́bì ó lọ jì sínú ọ̀fin kíni ó jì sínú ọ̀fin ṣíríkù now mo rò pa ti mọ kátígórì àwọn ẹlẹ́bọ báyìí mùnàfíkì àdínì tààtún ni oníjálàdì tààtún ni àfóǹsúfí kátígórì 4 ó ní tí wọ́n wà láàrin bẹ́ẹ̀nà wà báyìí náà ó ní ẹni tó gbà fún bídíà lòun tí oníbídíà bá ṣe gbóná tó ń bi bídíà ni ó dìtàmì pé òun náà padà kú sínú ẹbọ now ṣé ẹlẹ́bọ ni àwọn amadíyà ṣé ẹlẹ́bọ ni àwọn amadíyà àwọn amadíyà ṣe rí ohun tẹ́ ń pè ní orí burúkú ọ̀pẹ̀ka ọ̀pẹ̀ka ọlọ́mọ ìjàmbá wọn ṣe ọ̀pẹ̀ka sẹ́rí ìjọ amadíyà ẹni tó kó bá wọn tó kó bá wọn òní Gulam Ahmad Al-Qadiani olókó bá wọn.